Saheed Shittu ó ti ṣubú sínú kòtò tó jìn torí pé wọ́n ní nọmba one dìfẹ́mà ìwọ ni nọmba one ìwọ ni role model ìwọ ló ṣe handout títa lọ́lọ́ǹkà ẹ̀yin ògo olórin ẹ yọ àwọn alábòde tí bá ń bẹ láàrin yín dànù gbogbo ẹni tó dìfẹ́mù tó yí boko àwọn Islamic scholar jẹ́ ẹ wọn àtúnṣe wo ní ń bẹ lẹ́nu ẹ tí ó lóun fẹ́ ṣe àtúnṣe ẹ̀sìn èèyàn tí wàá ń borúkọ ẹni yẹn jẹ́ sátúnṣe ní ń ṣe yẹn àbí ń borúkọ èèyàn jẹ́ òun pé òun láyé yẹn ò ní dáa òun pé èèyàn kan lákéwu jẹ lẹ́dẹ̀ akéwu jẹ sórúkọ tí bàbá sọ nìyẹn sórúkọ tí ń nìyẹn. where are you? where are you? ṣáìdì ṣìtù <laughs> ó là ń fi ọwé ta lọ lọ́hùn á fi ọwé ta lọ lọ́hùn mandala alalẹ̀ khairi kàfá ìlìyí ẹni ọba fi iṣẹ́ kan hàn yàn ẹni ọba júwe iṣẹ́ rẹ̀ kan tó júwe ẹ̀ fún yàn wọ́n á máa kọ ládàálẹ̀ fún ẹni yẹn bí ẹni pẹ́ni yẹn náà ṣiṣẹ́ rí ni ṣáìdì ṣìtù. Si níbo lọ wà ẹ dákun ẹ bá ń pe arákùnrin Saheed Shittu yẹn ẹ bá ń pè é afẹ́rí láàyè afẹ́rí Saheed Shittu láàyè afẹ́rí Saheed Shittu láàyè ẹ bá ń pè wá ẹ gbogbo ẹ̀yin ẹ bá wà online ẹ bá ń táàgì Saheed Shittu ní tí mo fẹ́ sọ yìí ẹ bá ń táàgì ẹ̀ <laughs> program tí mo ṣe níjọ́ bíi ní last week ọwọ́ Akínyẹmí ara rẹ̀ ọba ọba ọgbọ́n orí inú mi sun inú mi dùn bá a ṣe fẹ́ kọ́ ọmọ rí program tá a bá ṣe nìyẹn nípa rẹ kó o lè mọ̀ pé ìdàkúdà tó o dá sílẹ̀ nínú ẹ̀sìn yìí táyé bá ń jáyé nìwọ́nú ọmọ lọ́ọ́ máa jẹ breakfast breakfast tiẹ̀ táyé bá ń jáyé lọ́ọ́ máa jẹ ìwọ lọ dá ìdákúdà alẹ ìwọ lọ dá wàhálà alẹ ìwọ ni róòmù dẹ ọláàfin ọwé ta lọlọrun ṣáìdì sí tù n tó ṣe worst ju ti ta lọ́lọ́run ṣe lọ ta lọ́lọ́run ṣe ń tó ṣe pẹ̀lú àìmọ̀kánni àìmọ̀kánni ta lọ́lọ́run fi ṣe ń tó ṣe ṣùgbọ́n wọ ọmọ onímọ̀ nípa tó ṣe títí ẹ burú ju ta lọ́lọ́run lọ títí ẹ ṣáìdì sí tù ẹ bá mi táàgì ṣáìdì sí tù ọ̀rọ̀ tí mo sọ yẹn fẹ́ kọ́ gbọ́ ọ <laughs> lọ ṣe fídíò jáde mo rí fídíò rẹ̀ lẹ́yìn níjẹta wọn wá rí i pé àṣé àṣé èébú máa dùn wọn náà báyìí ọgbọ́rọ̀ rẹ tá a sọ ọbẹ̀ jáde ọbẹ̀rẹ̀ sí ní forí bẹ́ wàá kàn tó bá lọ forí gbé bábu wáyà ọlọ nìyẹn o ọlọ nìyẹn tó bá lọ forí gbé bábu wáyà àsọ̀rọ̀ lè dùn Saheed Shittu so ọ̀rọ̀ lè dùn ẹ́ ládùúrú èpè èpè tó máa gbé àwọn àwọn scholars nínú ẹ̀sìn iṣẹ́ a wá ń sọ fún ọ pé ìwọ ló dá wàhálà ilẹ̀ ọ̀fẹ́ gbà ẹni ọba kún ọ ẹni ọba sọ fún ọ pé kì í sí ìwọ ló dá alẹ̀ wàláì aláburú aláburú nírú ẹni bẹ́ẹ̀ wàláì ẹni ọba sọ pé Saheed Shittu pé kì í so ló dá wàhálà tí ń bẹ nílẹ̀ yìí lórí bí wọ́n ṣe ń dì fẹ́ẹ̀mù tí wọ́n ń bú àwọn àgbààgbà nínú Islam ẹni ọba sọ pé Saheed Shittu kọ́ ló dá alẹ̀ aláburú nírú ẹni bẹ́ẹ̀ níbo ló ti bẹ̀rẹ̀ ọdún ẹ̀ ló ti bẹ̀rẹ̀ náà ló fi já sí pé mandala alàlẹ̀ káyérì kàfá ìlìhí ẹni ó bá júwe iṣẹ́ eré kan fún yẹn pé iṣẹ́ rere ó múra sí máa ṣe ó wọ́n á máa kọ́lẹ̀ fún ẹni yẹn pé òun náà ṣiṣẹ́ rere ni ẹni ó bá wá já sí pé iṣẹ́ aburú ló fi lẹ̀ orí pa aburú ló fi lẹ̀ tí àwọn èèyàn sì ń ṣe á máa kọ́lẹ̀ fún òun náà pé òun náà ti ń ṣiṣẹ́ aburú ni gbogbo ẹni tó bá bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ mọ àwọn islamic scholar lẹ́nìí a gbọ́dọ̀ máa dárúkọ Saheed sí a máa attach orúkọ rẹ̀ ma kọ́ gbàgbé kọ́ gbàgbé pé a ní attach orúkọ Saheed sí tùmọ̀ àwọn tí bá ń nífẹ̀ẹ́ mọ islamic scholar lọ́la lópin ìgbà táyé bá ń jáyé tígbà bá ń jẹ́gbà láàmà attach orúkọ rẹ̀ mọ orúkọ àwọn tí wọ́n bá ti nífẹ̀ẹ́ mọ àwọn èèyàn ó ń forí bẹ́ ó wá ń sáré kiri òun tutọ́ òkè òfojú gbà ẹ dákun ẹ bá ń bí léèrè ẹ tún lọ wo fídíò tí Saheed Shittu ṣe ní bábí ìjẹrin ẹ lọ wo fídíò tó ṣe wọ́n pèèyàn ẹ dákun ṣebí tí wọ́n bá pèèyàn lóní fúnra ìrà yìí ṣebí èèyàn máa pa ìfun rẹ̀ mọ́ ni tí wọ́n bá sọ fún wọn pé lágbájá o elépè ní ọwọ́ máa ń ṣépè o ọwọ́ á tún sọ fún wa pé ayé ẹni tó ní mo máa ń ṣépè ò ní dáa ṣé ẹ rí i pé ẹni yẹn ó ní ṣáíkò wọ́n sọ fún ọ pé elépè ni ọ máa ṣépè ọ wá ń sọ fún ẹni tí ó ń fi tó ń sọ fún ọ pé àwọn èèyàn máa pè ọ lélépè pé lágbájá elépè ni ẹni yẹn wá bọ pé àláwọn èèyàn sọ pé elépè ni ọ máa ṣépè lójú ẹsẹ̀ náà ló tún wá sọ pé ayé ẹni tó ní mo máa ṣépè ò ní dáa àtọ́fún Saheed Shittu kó máa di fame ọ máa ṣépè fídíò tí ó ṣe níjọ́ kejì ẹ lọ wo fídíò yẹn kẹ lọ gbọ́ àwọn gbáǹkọ́gbé pè àwọn defamation tí ń bẹ nínú fídíò yẹn ẹ lọ gbọ́ ká má lo fídíò míì gangan gẹ́gẹ́ bí ẹ̀rí fídíò tó ṣe ẹ dákun ẹ máa bá mi tẹ love like love like torí àwọn tí wọ́n ń àwọn tí wọ́n ń flag program yìí fídíò tí Saheed ṣe ní jẹrin àbíjọ́ wo ló ṣe ó ti tó gan ìyẹn gangan lásán ti tó lẹ́rìí ìyẹn gangan lásán ti tó lẹ́rìí ìwọ ló lórí àwọn tí ń dì fèèmù ìwọ ló lórí wọn àṣáádà foundation àṣáádà àbá tí ń ṣe tán ṣe program ní àṣáádà organization yẹn àbá yẹn náà tún ṣe program àwọn èèyàn pè wọlé lórí ẹ̀ Saheed Shittu lọ gbọ́ kọ́mẹ́ǹtì tí àwọn èèyàn kọ́mẹ́ǹtì lórí rẹ̀ lórí program tí àfa wa àṣàádà àṣàádà organization lọ gbọ́ kọ́mẹ́ǹtì táwọn èèyàn kọ́mẹ́ǹtì ń bẹ̀ èmi gangan náà kọ́mẹ́ǹtì lẹ́yìn ìgbà tí mo kọ́mẹ́ǹtì Imam Paris náà kọ́mẹ́ǹtì tá a pè wọlé sórí program yẹn lọ gbọ́n táwọn èèyàn sọ nípa rẹ̀ ó kọ̀ rí ọ̀dà nínú Islam ó nítàn rè ó kọ̀ rí ọ̀dà kò sí tọ́fà tó kọ̀ ọ̀rẹ́ òfin dáa ju èpè tó ń gbé àwọn islamic scholars sẹ́ èpè tó gbé ọba àlọ́rin sẹ́ ọlọ́fẹ́ correct àwọn èèyàn ṣé dandan kó dìfẹ́ ìmúra kó tó correct wọn ni ṣé dandan kó gbé wọn sépè kó tó correct àwọn èèyàn ni ó tún wá jáde níjẹrin àbíjọ́ wo ṣéjarun ni program tó ṣe lẹ́yìn ìgbà tí mo ṣe program tí mo fi ń sọ fún ọ pé ìwọ lẹni àkọ́kọ́ tó bẹ̀rẹ̀ wàhálà yìí ìwọ ló fún àwọn ta lọ́lọ́ ní guideline handout rẹ ni ta lọ́lọ́ ń lò handout rẹ ni ta lọ́lọ́ ń lò guideline tó fi lélẹ̀ òun ni ta lọ́lọ́ ń lò bẹ́ẹ̀ ni orí ẹsẹ̀ rẹ̀ ni lọ́lọ́run àtàwọn eyan rẹ ni wọn gbe gbé ẹsẹ̀ side situ Shittu rí ẹsẹ̀ ni wọn ń ọ lé pé o ti dá wàhálà wàhálà tó dálẹ̀ o ò parí ẹ̀ ọwọ́ aláàfin àfi ọwọ́ ta lọ́lọ́run ta lọ́lọ́run ta ti ta ní pé ta jahilum murokabun onítalọ́lọ́hun jahilum murokabun aláìmọ̀kánita makane talolong lọ́lọ́hun makane talolong sì máa wọná onímímọ̀ ó máa wọná bita bítà fífìlì kìtàbí pẹ̀lú pé ó mú tírà ọlọ́run ní pẹ̀lú pé onímọ̀ mú tíra ọlọ́run ní fífúyẹ́ ni máa mú onímọ̀ wọná torí pé tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ rí ọmọ tí ń bẹ nínú tíra ọmọ òfin tọ́wà ń bẹ ọmọ tó tu ọmọ tó dé ṣùgbọ́n dédé pé ó rí ọlọ́run fín gbogbo tí ń bẹ nínú tíra yẹn torí pé ti mọ̀ so àwa mú tíra ọlọ́run lọ́ máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àfa ọwọ́ ná sáìdì sí tùdá kan mọ́ ọmọ tó ń ṣe ọmọ tó ń ṣe orí rẹ̀ pé orí ẹ̀ pé ẹni tá ní kọ wọ́n ní rọ́fà alikalam ansalas agbégègé sókè fún èèyàn mẹ́ta kan àní kọ dáadáa lẹ̀ fún àti ní kọ ẹ̀sẹ̀ àní kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún àní kọ dáadáa lẹ̀ fún. a ní ẹni àkọ́kọ́ anáìm anáìm ata yastaikiso ẹni tó sùn àwọn màlẹ́kọ̀ ò ní kọ dáadáa lẹ̀ fún wọn sì ní kọ aburú lẹ̀ fún ẹni kejì òun náà ni ani sọ̀bí yi ata yahtalim ó ní ọmọ kékeré tí ò tí ì bàlágà àwọn màlẹ́kọ̀ ní kọ dáadáa lẹ̀ fún wọn sì ní kọ aburú lẹ̀ fún ẹni kẹta òun náà ni anim majinon ataya akila fún wèrè wèrè wèrè ẹni torí ẹ̀ ti dàrú ẹni torí ẹ̀ dàrú tí ọmọ ti ń ṣe àwọn màlẹ́kà wọn à ní kọ dáadáa lẹ̀ fún wọn ní kọ aburú lẹ̀ fún ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ dákun Saheed Shittu ibo sí mbẹ̀ ibo ni Saheed Shittu bìlọ́ǹgì sí nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí o kì í ṣe wèrè ọ̀ya wèrè torí pé ẹni ọba ya wèrè ní máa dì fẹ́ẹ̀mù ní máa ṣépè lé àgbàlagbà ẹni ọba ya wèrè ní máa rí àgbàlagbà àfin ẹni ọba ya wèrè ní ó máa rí ní ó máa ṣépè lé ẹni tó tó bàbá rẹ̀ ẹni ọba ya wèrè lamọ̀ yẹn mọ̀ ẹni ọba ya wèrè lamọ̀ yẹn mọ̀ bó o ṣe wá ń ṣe ìní ìsìn kí la fẹ́ pè ọ́ <coughs> kí la fẹ́ pè ọ́ ẹni ọba ya wèrè ní máa bú àgbàlagbà ẹni ọba ya wèrè ní máa ṣe bí ìdìgbòlugi tí kò ní mọ ẹgbẹ́ bàbá rẹ̀ tí ó máa ṣépè lé ẹni tó tóbi ẹgbẹ́ bàbá rẹ̀ <coughs> ṣé dáwà la fẹ́ ṣe yẹn ṣé dáwà ló ní kéèyàn máa ṣépè lé ẹgbẹ́ bàbá rẹ̀ ṣé dáwà kódà bí ò tiẹ̀ wà tó ẹgbẹ́ bàbá rẹ̀ ó sà ẹ̀gbọ́n rẹ̀ akéwùgbà gold tó ń pè ní akéwùjẹlẹ́dẹ̀ ó tún ẹ̀gbọ́n rẹ̀ tí ọ̀bà tún bàbá rẹ̀ ṣé dáwà tó gbé dání náà lóní kọ́ ọmọ rí kọ́ ọmọ defame kọ́ ọmọ sépèlé ẹni tó tún ẹ̀gbọ́n fún ọ tí ọ̀bà tún bàbá rẹ̀ Imam Paris ó tó ẹ̀gbọ́n rẹ̀ tí ọ̀bà tún bàbá rẹ̀ ṣé dáwà tó ń ṣe náà lóní kọ́ ọmọ gbé ẹni tó tún ẹ̀gbọ́n rẹ̀ sépè lóní kọ́ ọmọ defame wọn ọba àlọrin tọ́sẹ̀sẹ̀ wá ń ṣe bàbá wa ọba àlọ́rin ó lè fi yẹn kàjó àwọn ará àlọ́rin ọ̀sẹ̀sẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ìwọ tó gbẹ̀yàn sí pẹ̀tà lẹ́ni tó jáde lọ́la tó bẹ̀bẹ̀ tí ó tó dijọ́ kejì tó tó jáde tó tó máa gbẹ́ni yẹn sépè ṣé wọ ni ìwọ tó tù bá lẹ́ni tó tó padà síbi èbí rẹ ìwọ tó máa wá foríjì ẹ̀ṣẹ̀ lẹ́ni tó tó padà síbi ẹ̀ṣẹ̀ rẹ ṣé ìwọ lọ́wọ́ abẹ́ máa sọ ọ fẹ́ máa gbé àwọn èèyàn mọ́ra o ò lè gbé wa mọ́ra bàbá wa ọba àlọ́rin bàbá wa ọba àlọ́rin o ò lè fìyẹn gbé wa mọ́ra.